أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفهم ولهم ọlọ́run tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti tún lè pàdé láyé yìí lásùbà ti tàárọ̀ yìí adúpẹ́ fún ọlọ́run ọba náà atọrọ ìkẹ́ ìgẹ̀ fún anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì tí ọlọ́run ọba àlekè ọlá tó ná sí wa láti lè wá tọ́ wa sọ́nà èyí tá a lè rìn nínú ojú ọ̀nà téèyàn lè fi rí ojú rí ọlọ́run láyé bí àti ìjọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ìkẹ́ ìgẹ̀ kó máa bá anábì náà kó máa bá àwọn sọ̀hábà rẹ̀ kó máa bá gbogbo àwọn tó wá fi dáadáa tẹ̀lé ìlànà ànábì náà tó fi jọ́ ìpínlẹ̀ àlùkìyàmù àwọn olùkọ́ wa ọlọ́run bá wa san wọ́n lẹ́san olóore àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo ìgbà ọlọ́run dákun jọ jáde ní sàmúbá wa ṣe fún wọn bèrè àmì ti kàyà arahamu rahmin pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ní àṣùbà àtàárọ̀ yìí a ó tún máa tẹ̀síwájú nínú tíra arbaun an-nawawiyya eléyìí tí a ti máa ń sàlàyé fúnra wa níbi àwọn ọ̀rọ̀ ànábì tí ó kálukú náà máa rí èyí tí ó máa ṣe láǹfààní tí ó máa rí mú bẹ̀. àdìsí tí a ń kà lọ́wọ́ ọ̀ni àdìsí ẹlẹ́ẹ̀kẹrin tí a ti bẹ̀rẹ̀ àdìsí náà ní dárúsù tó kọjá nínú àdìsí. òun ni àdìsí ti ń ṣàlàyé fún wa bí ìpìlẹ̀ ọmọ ànábì ádámà ló ṣe bẹ̀rẹ̀ tàbí kó yé wa wípé àwọn onímọ̀ embryology tó jẹ́ sí wípé ní senior secondary school level àwọn lè máa pè ní biology ṣùgbọ́n gbà wọn bá dé yunifásitì wọn a máa yí padà sí embryology àwọn náà máa ṣèwádìí àwọn náà sì máa sọ tójú tí wọn náà tó ṣùgbọ́n gbogbo ohun tó ju wọn lè tó lábẹ́ àdínkù yìí àti lábẹ́ tí àpò àlùsọ náà ni gbogbo ohun tí ń jẹ́ sáyẹ́ǹsì pátá náà ni wọ́n máa mú wọ́n máa rí wípé kùránì ti sọ tó jọ mọ́bẹ̀ kò ti sọ ṣáájú àdìgbà anábì ti sọ tó jọ mọ́bẹ̀ kò ti sọ ṣáájú torí ìdí eléyìí àdìsí náà ń ṣàlàyé fún wa bọ̀ nípa bọ́lọ̀ ti pilẹ̀ dídẹ̀dà ẹnì kọ̀ọ̀kan wa bákan náà nígbà tí ìdẹ̀dà wa bá pé nínú ìyá wa àwọn kankan kan bẹ tí ọlọ́run ó ní kí àwọn màláíkà tí ó mú ẹ̀mí wá bẹ̀ tí wọ́n ó mú lọ́wọ́ tí wọ́n sì wá stamp mọ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo tó bá ti gbọ́ eléyìí yé yóò jẹ́ kó lè mọ̀ yí pé kìràkìtà òdọ́là tí wọ́n máa ń wí ara tí ó ṣe déédéé rẹ̀ àbí tí ọ̀rọ̀ wọn yẹn tó bá mu nínú ọ̀rọ̀ àdìtà nẹ́bì àdìtì yìí ṣàlàyé ẹ̀ torí pé tí ẹ̀dá ó jẹ́ láyé kó tó dáyé lọ́lọ́run ti parí ẹ̀ etí ò ní jẹ́ láyé ìwà dáyé kọ́ wá kọ́ máàlùmọ̀ kọ́rọ́ yìí kan wá kò lè jẹ́ kọ́wọ́ rẹ̀ ó tẹ̀ tó wà fún kálukú ó jòkó jẹ́ gbogbo tó lè má ráyè rí yóò sin yóò lè jẹ́ káwọn nǹkan wọ̀nyẹn ó kéré lẹ́mìí ẹ̀ ntí ó di kọ́ máa ráàyè sin lọ́hùn òun ni ó pọ̀ nínú ìgbésí ayé ẹ̀ torí kọ́ máa pé òun ò kúrò àyè sin lọ́hùn wíwá nǹkan tóun léyìn náà tọ́nà ọ̀bá ni yóò jẹ́ tòun bẹ́ẹ̀ kò ní jẹ́ tòun yóò wá ní tó kúrò àyè fún sin ọlọ́hun bó ti tó àti bó ti yẹ ẹnu ìgbìyànjú eléyìí ti bá ń ṣe ìtọ́nà bá yóò jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ yóò jẹ́ tiẹ̀ àdìsá nábì náà ni àdìsá báwa abu abdulrahman tá sọ fún ajọ́ náà pé àni abi abdulrahman abdullah bin mas'ud قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو صادق المصدوق إن آدم يجمع خلقه في بطن أمه أربعين يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات بكسب رزقه وأجل وعمل وشقي أو سعيد فوالله الذي لا إله غير إن آدم ليعمل بعمل آل الجنة حتى ما يكون بينه وبينها ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل آل النار فيدخلها وإن آدم ليعمل بعمل آل النار حتى ما يكون بينه وبينها ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل آل الجنة فيدخلها متفق عليه àti bẹ̀rẹ̀ àdìdì tẹ́lẹ̀ bó ṣe gùn tó ní àti ka ìlàjì inú ẹ̀ bí tá a bá dé náà ni pé àwọn nǹkan tí ọlọ́run ní káwọn màláìka yóò mú wá bí àwọn nǹkan mẹ́rin kan àkọọ́lẹ̀ bí ó ṣe pọ̀ tó bí ó ṣe kéré ma gbogbo ọgbọ́n tó wù kó lè dá sí i kò lè pọ̀ jù bẹ́ẹ̀ náà lọ. bákan náà amali i ajali i àsìkò tí ó lò láyé ẹ̀ẹ́ gbẹ́kúdè kíní kan gbogbo ò lè kọjá àsìkò tí ó lò láyé a àdúrà kan bẹ ọsẹ kan bẹ kíní kan kan bẹ tí ẹgbẹ́ tí wọ́n bá ṣe fún ọ ẹ̀mí rẹ̀ ó gùn láyé. kódà gbogbo àrọ́mọdọ́mọ rẹ ọmọ nípele nípele kò lè kọjá àsìkò ọlọ́mọdé abọ́jọ́ ọlọjọ lọ oníbọ́jọ́ ọlọjọ lọ kò lè kọjá àsìkò gbogbo orú ọgbọ́n tó kéye ó lè dá sí i iṣẹ́ tẹ̀dá ọmọ wa ṣe láyé yálà yìí tí bí jẹun láyé bí yìí ni àbí irúṣẹ́ tí ó gbáyé iṣẹ́ yìí ọmọ gbogbo ẹ̀ náà yóò fi wà nù àstáǹpù ẹ̀ olórí ikú ẹ̀dá ló kọ́ wọn wàá jẹ́ láyé ni àbó lórí iye ẹ̀dá lóbi gẹ́sí pé lábala eléyìí iṣẹ́ lórí eléyìí ọlọ́run ti parí ẹ̀ tipẹ́ yọkàn mú wá lásìkò yẹn náà ni ṣùgbọ́n gbogbo àwọn nǹkan láyé nítòkàlùkù òbí wa lọ létò kó lẹ́yìn pé à ọkùnrin káyà láti parí kí n máa jí máa sùn rárá o àwọn nǹkan kọ̀ọ̀kan ní ọ̀jẹ̀ sábàbí iná ni wọn lóun wà nílé bí sùn wọn wà lọbi sẹlẹ òní wọn kára láti parí kára o nínú sábà bíi tí tó fi jẹ láyé wọn fi jẹ tí ó tẹ ọ lọ́wọ́ òun náà ní kí wọn náà ò jí kọ ọ má sùn lẹ kí wọn náà ò gbìyànjú náà ní sọ máa sọ wípé lẹ́yìn ìgbìyànjú òun ni kádàrá gbàgbé wọn náà bá ti gbìyànjú lọ ló sì tó gbìyànjú ó ṣe lágbára máa ń tọ lábẹ́ ìgbìyànjú rẹ yẹn ọwọ́ apàdé kádàrá rẹ bẹ́ẹ̀ eléyìí ni ànábì sọ máa pé éèrè sára máa yàn báwò wọn náà sojú kòkòrò wọn náà sì gbìyànjú lórí àwọn nǹkan tí yóò bá wúlò fún ọ lẹ́yìn pàtó wá ṣe gbogbo eléyìí tó ṣe gbó lẹ̀ lọ́wọ́ àtàwọn akáàlì àlàlà àwọn agbára lọ́lọ́run gbà náà tọ̀ èmi ti ṣe agbára tèmi yóò kú kú sọ́wọ́ ọlọ́run. lẹ́yìn bẹ́ẹ̀ tá ànábì sọ eléyìí tán ànábì tó wá tẹ̀síwájú anabi ní òfin ọlọ́run ọba búra ọba tí ò sí irú rẹ̀ ẹ wo anabi ọba tá a lè rẹ́ nìkan tá a wá lè fi jọ nínú iṣẹ́ ìṣe rẹ̀ ni nínú agbára rẹ̀ ni nínú bó ti tó ni kò sẹ́ńtà lè fi wé ọlọ́run bí a ah, ó náà ti dàbí ọlọ́run àbí iṣẹ́ rẹ̀ yín àti dà gẹ́gẹ́ bí iṣẹ́ tọ́lọ́run máa ṣe kálà mo ló ti jọra wọn gbogbo ògbìn bí àwọn èkó tá a gbé àwọn èkó ti lọ́ọ́ àwọn China ti ṣe kíníkà gbogbo tó wù kí wọ́n ṣe ẹ̀ máa rí wípé wọ́n ò mọ mú gbogbo ẹ̀ lábẹ́ ìtọ́tọ́ lọ́wọ́ dání ọlọ́run yẹn ara rẹ̀ pé bàdí ìsàmàwá ti wà láàbì lòun òun dá sánmà láì wo kọ́pì kan tóun fi dá òun dá ilẹ̀ láì wo kọ́pì kan tóun fi dá òun dá àwọn ẹ̀dẹ́ yẹn láì wo kọ́pì ẹ̀dẹ́ yẹn kan rí tó tó dá lóyè gbogbo tẹ èbó dá pátá gbogbo àwọn kábàámọ̀ náà láwọn ẹgbẹ́ àti ṣe. ẹ máa ní wípé wọ́n gbé ìkẹ̀kẹ̀ kalẹ̀ nínú tọ́nà wọn dá wá bí gbìyànjú ṣe ẹ máa lọ lè wò àbí téèyàn bá ti gẹ́tì ẹ̀ lókù ìkẹ̀kẹ̀ tọ́nà kan lè gbówó ìṣe eléyìí àti tó kálukú máa lọ lè yà àsìkò alábi ní yín dájúdájú yín ẹ máa ní làyà máa lò bí àlùbí jẹ́ nà yóò máa ṣiṣẹ́ bí sí ọmọ àlìjẹ́nà abẹ́rẹ́ gan àdìsí yọ ẹ kó kálukú akájòkó jẹ́ kásìkò múra sí iṣẹ́ olóore lẹ́yà àmàlì bí àmàlì àlìjẹ́nà yóò máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí sí ọmọ àlìjẹ́nà àtà àmà yẹkùnù bẹ́ẹ̀ na òwà bẹ́ẹ̀ na àdìrà títí tí ó fi jẹ́ sí wípé àsìkò tó ń tọ̀ wọ́n jáde láyé ń dá pẹ̀lú ìtumọ̀ yìí ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹni pé tí òbí ní sẹ́kù nǹkan kan láàrin ó tọ̀ wá tàlìjẹ́ nà má tójú déédéé apá báyìí lọ déédéé ìgbẹ́wọ̀n kọ báyìí náà ló kù tó tọ̀ wá tàlìjẹ́ nà bá ti pàdé ṣùgbọ́n bò lè lè pàdé àlìjẹ́ nà tí ò tí ì kú a rí i pé táwọn náà fi ń sọ bẹ́ẹ̀ náà ní pé tó ń tọ̀ wọ́n fi fa ayé lẹ̀ tójú tọ̀ bá ti fa téèyàn bá ti kú kò síṣẹ́ kankan fún un tó lè áàdì náà iṣẹ́ rẹ̀ tó lè fi lè láàdì náà. Ànábì ni tí o ní sẹ́kù kankan fún ma tí o fi láti àbí tí ó fi wà ní tó ju léde kan lọ fàyà sí kókó àlẹ́ ìlúkìtà àkọọ́lẹ̀ wà gbàwájú wa bá ń gbà náà kí ni àkọọ́lẹ̀ rẹ̀ òun lọ̀rọ̀ sọ lókè rẹ̀ kókó ṣe kí káwọ́ kí olórí yóò bá padà bẹ tí ọmọ ṣiṣẹ́ ọmọ náà fáyà dùkú la à yóò padà wá bẹ tí ọmọ náà abẹ́rẹ́ eléyìí túmọ̀ sí wípé àwọn táà ń lè kan dìde wá mọ́sálásí láti wọ́n sọ fúnra wa bó bá ṣiṣẹ́ olóore kan kéṣe káyìn lẹ́yìn tó ti wá di wípé ẹlòmíín tó bá kírun àṣùbà àtàjà bá wọn bẹ́ẹ̀ lè gbé lórí kòkòtò kò ti kírun àṣùbà àtòrí o níbi táwọn yẹn sọ gbogbo àwọn sẹ́kẹ́ jẹ́ iṣẹ́ olóore fẹ́ẹ́ kéèyàn wọn tún bẹ́ẹ̀ náà tó náà sọ gbà lọ́wọ́ mi nígbàdé lómi ti lọ mọ́kà tó ti lọ lè gba báyìí ló ti sẹ́ yà sórí facebook ó tún débi tó ti fẹ́ wọ play báyìí ó tún yà sórí facebook ibi tó tún gbára mi gbogbo ẹ̀ lọ́yà ibi tó tún gbòǹkà àràbá gbogbo ẹ̀ níyà wọ́n parí ara wọn tún lọ́kàlẹ̀ àwọn ọmọdé aláàjì tó tún sẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iṣẹ́ yẹn fi wá ojú rí ọlọ́run tí yẹn fi wá àlùjẹ́ náà táwọn yẹn sì sọ ní kárí sọ́ọ́tì máa lọ́ parí sẹ̀mí ayé rẹ̀ àdìsí ànáni yẹn ti kó kálukú náà ká máa jòkó jẹ́ ká máa kúbo láti parí ẹ̀ sí àná látara kó àwọn ìgbà parí ẹ̀ sí yẹn yóò wá lè jẹ́ ká múra sísè olóore ìwú dáadáa àwọn àkókò ní ìmọ̀ abẹ́ bákan náà anábì ọ̀dà kálẹ̀ lórí èyí tó ní wàá iná àdẹ́kùn dájúdájú ẹnì kọ̀ọ̀kan iná lẹ́yìn amẹ́lẹ́bí amẹ́lẹ́ àlè náà ẹ máa ló tọ̀ yóò máa ṣiṣẹ́ bí sí ọmọ náà àwọn èèyàn ládùúgbò fi tó mu tí káàkiri dàdúgbò mú ní ọmọ bá ká tẹ́fẹ́ èèyàn gbọ́dọ̀ kú sórí àyàfi kọ́ wọlé àbí kó sì jẹ́ sí pé gègé ní ẹni ata máa yẹ kúrú bẹ́yìn náà wà bẹ́yìn náà àdìrà ìjọ wa kú tóbi jáde láyé àbí tóbi wọnú náà kò ní ju déédéé ìfúnpá lọ fàyẹ́sì kó alẹ́ ìdíkà àkọọ́lẹ̀ ọba bàbá ju wa báwọn náà fàyẹ́ àmàlẹ́ bẹ àmàlẹ́ àlẹ́ jẹ́nà yóò bá para dé tí wọ́n máa ṣiṣẹ́ gèbèrè tí ń ṣe wà gèbèrè lónìí gèbèrè tọ́lọ́run kò ṣe tiẹ̀ o wá máa bó ṣe bá a lò lẹ́nìí tó kò lè sọ ó lè padà di mùsùlùmí lọ́la ó lè padà di ẹni eré lọ́la ó lè padà di olùbẹ̀rẹ̀ ọlọ́run lọ́la nítorí wọn bùkátà sí òun ni kú omi ètò òṣìṣẹ́ ọlọ́run lára ẹ̀ kí ládàá tiẹ̀ ó lè bá a pọ̀ torí pé tọ́ ọ bá fi lè tọ́ka títí ń jẹ́ ọlọ́run tó bá gbọ́ tó yé tọ́ka làdẹ́ni ọlọ́run dáadáa tiẹ̀ ó tún pọ̀ ojú tiẹ̀ lọ. torí di eléyìí wọn á ní àyípadà tálíkà òun lọ́sàn-án àyípadà olówó akúlé o tálíkà lẹ́nu yìí lóde olówó lọ́la ìtumọ̀ rẹ̀ náà ní wípé ẹni tí ò sí lọ́wọ́ lórí ilé padà sí lọ́wọ́ lọ́la ṣùgbọ́n ẹni tí ń sin lọ́wọ́ lónìí tóun bá tún yí padà tó bá di ẹni tí ń sẹ ọlọ́run olókùn lójú o òun tá àlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àlùmọ́sílà ti ń sàlàyé fún wọ́n ní ọmọ sí nílé pẹ̀lú pé tó náà ti bọ́ ọ̀lẹ̀ fún kálukú. ṣùgbọ́n lábẹ́ eléyìí àbáwá inú tẹ̀mí àtọ̀pọ̀lọpọ̀ náà wà báwọn sàlàyé lórí ọ̀rọ̀ yìí pé ẹni tí ń bá iṣẹ́ dáadáa bọ̀ tó wá lọ jẹ́ sí pé nígbà tó kù díẹ̀ kó jáde láyé àbí tó kù díẹ̀ kó kú sórí dáadáa. wọ́n padà wá dẹni tó hùwà abú wọ́n lẹ́ẹ̀ bá náà náà tẹ́lẹ̀ lójú títàwé èèyàn níta ànábì sọ pé lójú tiwa ló ti jọsẹ dáadáa lọ́dọ̀ mo bá bọ̀ náà tẹ́lẹ̀ náà ṣe dáadáa ọkàn rẹ̀ àwa ò lè rí ọlọ́run ló sì lè fọkàn jọ́ọ̀jì ẹ̀ gbogbo tí ń ṣe òun náà ọkàn náà dáa gbogbo àwọn eléyìí náà wọn máa bá àfa àsákìyèsí àfa àti ńlọlé olówó tó lówó tilẹ̀kùn máa nílé pé ẹ bá ń ṣe kùránì kan ẹ̀rí kùránì tó ń ṣe fún tí ó mọ̀ túmọ̀ rẹ̀ tí ó lò ó gbẹgbẹ bá ti ṣe kùránì fún tánà nígbà tí ó bá padà dé báyìí ọtí ní ògbélé tí ọmọ ọmọ oṣù ka kùránì pé ẹmọ mutí fún un ibi títí lọ náà ló ti yàdọ gẹfẹ tó gbé gẹfẹ díẹ̀ lọkọlá bí tẹsí sàdúrà ló ti gbé gẹfẹ díẹ̀ náà wá tẹsí ní olùkọ́ lẹ́sẹ̀ tó sàdúrà balẹ̀ ó sì rí inú kùránì tó mọ̀sẹ̀ kẹ́ni o ẹ má ṣe sì ná ẹ sọ fún mi eléyìí fún owó tẹ́ gbà lọ́wọ́ ẹ̀ bí dájú sàdúrà lọ́wọ́ kẹ́yìn abá fẹ́ sàdúrà gà àsìkò orú tó ẹ̀ kí tóun lẹ́wàá sọ pé lówó tí ẹ̀ ń sàdúrà fún pé kó kírun irú ẹ̀yìn bẹ́ẹ̀ táwọn wá gbá ìsìn wọn náwó sẹ́sìn ní máa ṣe kíníkà wọ́n padà wá yí bírí èsù padà wá jẹ gàba lé lórí wọ́n padà wá lẹ tí kírun má kódà wọ́n padà wá bá a débi wípé ẹ̀yin àbá àtẹ̀yìn lọ́dọ̀ rẹ̀ lánàá wọ́n padà wá dìklẹ́ àfún wípé òun òun I'm no longer a Muslim again owó ẹsẹ̀ mùsùlùmí máa o sẹ́yìn pé ìtàn wọn wá sọ kẹfẹ́ à akẹ́tẹ́pá ti sàdébì tí ọ̀sán padà dékẹ́ni o wọ́n padà sẹ́lẹ̀ lórí tẹ́lẹ̀ náà inú rẹ̀ náà ta tẹ́lẹ̀ náà ẹ̀yin àbá àlọ́ òsì torí ìdílé ìta òun pé ó kálukú wa ká gbìyànjú láti tún múra ṣiṣẹ́ olóore ká máa wá bẹ ọlọ́run pé kọ́lọ́run kò jẹ ariwo délé èyí máa ń ṣègbéraga èyí máa ń ṣe báàrí èyí sì máa ń ṣe báàrí lórí sí olóore tí bá ń ṣe bó ti ń ṣe dáadáa náà ó tún máa bẹ́ẹ̀ ni ó tún máa bẹ́ẹ̀ ni kọ́lọ́run kò jẹ ariwo délé ìlànà bí wọn máa ń pọ̀ lágbàá pé Allahumma ahsin aqibatana fil umuri kulliha gbogbo àtúbọ̀tán wa ọlọ́mọsá jẹ ọjà àdúrà nàbì nìyẹn gbogbo ìdáwọ́lé wa ọlọ́jà wọn láti yọrí dáadáa lórí ẹ̀ bá nàbì tí wọ́n ṣàdúrà wọn yẹn káwọ́ ọmọ àásì ní ààkè bàtàná fẹ́ẹ́ ọmọ rẹ̀ kò lé à ọlọ́wọ́n wa náà bẹ̀ ọ́ jáwa náà wọlé ìtọ́jú dáadáa tá à ń ṣe ọlọ́jà àrígbédé débẹ̀ o kọ̀ wá gbà ní ìjọsìn fún wa gbogbo tí ń jẹ́ àpadà sí ibú ọlọ́mọdé ọ̀tọ́ sí wa o ọlọ́mọdé ọ̀tọ́ sí wa o lórí wa lórí ara wa lórí àwọn ẹbí lórí àwọn olólùfẹ́ wa ọlọ́run sàṣà ni wà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àbàtìkàyà àmọ̀rọ̀mìn pẹ̀lú ọ̀dà ọlọ́run a ó tún àtẹ̀síwájú nínú àdìsí ẹlẹ́ẹ̀karùn-ún nínú dárúsù àdìsí mi tuntun bọ̀ wasallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallam wasalaamu alaykum wa rahmatulahi